ẹ kú àbọ̀ sí channel mi ẹ ṣe gan-an tí ẹ bá ti subscribe sí channel yìí ọwọ́ ọ̀tún fíìmù tẹ́ ń wò yẹ ìwòsàlẹ̀ rẹ̀ ẹ máa tẹ́kọ̀ sub scribe subscribe ní capital letters ẹ fi ìka tẹ̀ ẹ́ tẹ́ bá ti fi ìka tẹ̀ báyìí ẹ gbé ka kúrò níbẹ̀ ó máa paradà á wá di subscribe á gbé aago sẹ́gbẹ̀ẹ́ notification nìyẹn ìyẹn ni wípé ẹ ti darapọ̀ mọ́ iléeṣẹ́ Master Babas Comedy TV gbogbo fíìmù tá a ti ṣe sẹ́yìn ẹ láǹfààní láti máa rí gbogbo wọn. pàtàkì jùlọ fíìmù tá a bá tún ẹ̀sẹ̀ ṣe ní titun ó jẹ́ ọ̀kan ní méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin ẹ kọ́kọ́ máa gbà láti rẹ̀ nìyẹn notification ẹ̀ ṣe gan-an. ó yá ẹ subscribe ẹ jẹ́ ká lọ. Ah! ẹ kú àbọ̀. Hmm. ìbànújẹ́ da orí àgbà kodò ọkọ ìyàwó kan ló da orí kodò ó ń ronú ó ń ronú omijé ń bọ́ lójú rẹ̀ pòròpòrò ó wá ń rò lọ́kàn ara rẹ̀ wípé ṣé bóun ó sì máa bá a lọ ní yìí. òun ti dá gbogbo ọgbọ́n gbogbo ọgbọ́n tóun mọ̀ lòun ti sà kódà òun ò ní tẹ̀yìn òun bẹ̀bẹ̀ òun dọ̀bálẹ̀ òun dọ̀bálẹ̀ òun bẹ̀bẹ̀ òun ò lè sọ wípé ọkọ ìyàwó baálé ilé ni òun ṣùgbọ́n kó máa wò ó kóun dúró ń dúró wípé òun ò lè bẹ̀bẹ̀ òun ò lè ṣàtúnṣe tí ilé òun ó fi dàrú táwọn ò sì ju méjì lọ bẹ́ẹ̀ ni ọkùnrin tí kò bá fẹ́ kí ilé rẹ̀ kó dàrú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa mú mọ́ra kódà nígbà míì máa ń wà tó jẹ́ pé téèyàn ò bá jẹ̀bi yóò sì máa bẹ̀bẹ̀ <laughs> yóò sì máa bẹni tó jẹ̀bi ìyẹn ni wípé ẹni tó jẹ àre níbi wọ́n ti jà ẹni tó jàre á dẹ̀ máa bẹ ẹni tó wà lórí ẹ̀bi ẹni tó wà lórí ẹ̀bi á tún máa sakọ baálé ilé tí kò bá fẹ́ kí ìdílé kó dàrú nígbà míì ó máa rí bẹ́ẹ̀ kì í ṣe kó gọ̀ ṣùgbọ́n eléyìí ti dorí kodò ó ti bẹ̀bẹ̀ ó ti dá gbogbo ọgbọ́n kò sí ọ̀nà àbáyọ kí ló ń ṣẹlẹ̀ gan-an kí ló fa ìrònú kí ló fà á omijé fi ń bọ́ lójú kí ló fa ìpayín keke kí ló fa ìkùnsínú. Hmm. Hmm. ìgbà tí ọmọkùnrin tó ti dàgbà láti fẹ́yàwó tó jára mọ́ṣẹ́ tó sì jà raburabu tọ́lọ̀ ní pé kó ṣeé ṣe tó wá níyàwó náà tán tí wọ́n jọ ń gbé papọ̀ ìwà wọn dá ọ bára wọn mọ̀ bá kọ́ fi ríra ọkọ nífẹ̀ẹ́ ìyàwó ìyàwó nífẹ̀ẹ́ ọkọ ìsinyìí náà ọkọ sọ pé òun ò nífẹ̀ẹ́ rẹ ìwà ìyàwó ló yàtọ̀ kí ló fa ìyàtọ̀ nínú ìwà ìyàwó ọkọ bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ títí ó dọ̀bálẹ̀ ó kúnlẹ̀ ó bá a sọ̀rọ̀ tútù kí ló ń ṣẹlẹ̀ gan kí ló ń ṣẹlẹ̀ kí ni ohun tó dé ọ ní. Ni sweetheart ṣé bá ti wá máa lò lọ náà lílé yìí ọkọ ń bẹ ìyàwó rẹ̀ ó ń kúnlẹ̀ fún ó ń dọ̀bálẹ̀ ṣùgbọ́n ìyàwó fà á ké kọ́rí ó ní kò sí nǹkan kan <laughs> kò sí nǹkan kan ó ní there's no problem kò sí anything kò sí nǹkan kan ah ah eléyìí ka ọkọ láyà. torí pé ìwà tó ń hù sí i kò yí padà ó ti bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ tó tù láìmọye gbà kò sì fẹ́ kóun gbé ọ̀rọ̀ ìdílé ara rẹ̀ kóun fèdè ara òun síta tó bá ti di pé ẹnìkíní ń gbórí wọlé ìkejì ń gbórí wọlé ìkẹta ń gbórí wọlé áà ilé ti dẹyọ ilé ti di ẹyọ ìyẹn ni ọmọkùnrin yìí ń sá fún ìyẹn ọkọ ìyàwó ṣùgbọ́n obìnrin kò bìkítà ní gbogbo ọ̀nà gbogbo bọ́kùnrin ṣe ń bẹ̀ tó kò sí nǹkan kan ọní <laughs> there's no problem kò sí anything ah ah oní kò sí nǹkan kan ìwà rẹ̀ ò sì yàtọ̀ báwo la fẹ́ ṣe eléyìí sí oní kò sí nǹkan kan kò sí nǹkan kan inú ilé dẹ̀ ń gbóná oní kò sí nǹkan kan. kò sí nǹkan kan àárín àwa méjèèjì ò sì tòrò. ah ó ní kò sí nǹkan kan kò sí nǹkan kan bó o ti ń ṣe lọ náà ló ń ṣe lọ kò sí yìí rere kan. sọ wá fẹ́ tí òun síta ni ọkọ ń sọ fún bẹ́ẹ̀ <laughs> no problem kò sí nǹkan kan kò sí nǹkan kan ẹ ká lọ sùn kò sí nǹkan kan no problem kí ni tó ń ṣẹlẹ̀ gan-an ìgbà wa ṣàlàyé díẹ̀ nígbà tí wọ́n ríra wọn tìfẹ́tìfẹ́ ni wọ́n fi ríra wọn wọ́n ṣe ìgbéyàwó ìgbéyàwó alárinrin ìgbéyàwó náà dùn gbogbo èèyàn lọ́tọ̀ọ́rọ́rù rẹ̀ ṣùgbọ́n gbà tíyàwó yìí wọlé tán àwàdà ló kọ́kọ́kọ́ pé èèyàn sá súnmọ́ ara èèyàn gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó nítorí wípé torí ọmọ ká lè bímọ gangan ìlọjẹ́ àkọ́kọ́ bẹ́mi ṣe wò ó níbi ìgbéyàwó ẹlẹ́ẹ̀kejì ni pé kínú wa ó dùn síra wa titi títí ale. alẹ́ ìyàwó ìyá máa sọ wípé ó sì kù die ó kù díẹ̀ kọ́kọ́ kó ní sùúrù Ọjọ kìíní lọ ọ̀sẹ̀ kìíní lọ ọ̀sẹ̀ kejì ó ń lọ bí oṣù méjì ẹ̀ẹ̀kọ̀ọ̀kan. tó bá tún lòun farabalẹ̀ fọ́kọ gan nígbà tí wọn ò ṣe nǹkan kan ní. ọkọ wa bẹ̀rẹ̀ sí ní kábàámọ̀ wípé kí ló ń ṣẹlẹ̀ gan-an kí ló ń ṣẹlẹ̀ kí ni kókó kí ni ẹ̀ṣẹ̀ tóun ṣẹ̀ tí ò lè sọ fóun tàbí kí ló rí kí ló rí lára òun gan-an tó fa ìbẹ̀rù tó fa ká má lè nà tán fún ara ẹni ọkọ ti ṣèwádìí gbogbo ọ̀nà ẹ̀rín náà ni <laughs> kò sí ìkankan no problem kò sí anything ah ó ti sú ọkọ ó ti sú ọkọ pátápátá irú ẹjọ́ báyìí ó ní òun gangan wá rò pé báwo ló ti fẹ́ máa rò níta ta ló fẹ́ gba òun gbọ́ pé ìyàwó tuntun ìyàwó alárédè táwọn ṣe ìyàwó ìgbà fọ́kọ kìí gbà kọ́kọ́ súnmọ́ òun àròyé ni ní gbogbo ìgbà kọ̀ǹpléènì ní lójoojúmọ́ ọ̀tọ̀ ni tọkọ̀ ọba lọ sọ́dọ̀ rẹ̀ ọ̀tọ̀ lẹ́jọ́ tí ó dàkalẹ̀ ó ti wá sú ọ̀pọ̀ pátápátá ẹ má jẹ́ ká tara wa tí nǹkan bá ti súyàn nígbà míì kò sí ìgbésẹ̀ tẹ́lómi ò lè gbé òun sì ń wò wípé yóò dáa yóò da yóò da níta ń wí wọ́n ti ń bá a bẹ́ wọ́n ti ń bá a yí bọ̀ ń ṣe ti ń lọ bí ọdún kan tí ò sì sọ fẹ́yàn ó ti sú ọkọ ọ̀pọ̀lọpọ̀ gbàmí lára máa kún à tó jẹ́ pé yóò ti bọ ọkọ lẹ̀ obìnrin yìí ò ní gbà bí ọba sì gbà náà bí aláìgbà náà ni kí ló wá wálé ọkọ fún kódà bọ́kọ ṣe ń sọ. So, ó ní òun ti wá ọ̀nà òun ti sọ fáwọn òbí ẹ̀ wọ́n pè é sílùú wọn wọ́n bá a sọ̀rọ̀ wọ́n ní ìyípadà ó ti wá yọ wà ṣùgbọ́n gbà tó tún dé kò sí ìyípadà kò sí ìyípadà rere ọkọ yìí wá rò títí tí ìwà lè fẹ́yàwó kí èso lè jáde bẹ́ẹ̀ wọ́n máa kà síyàn lọ́rùn pé ó ti lé kan jáde kó tó fẹ́ kejì kó tó lé òwú ọkọ ọkọ wa jókòó ilé ọ̀fà ìrònú tí mò ń sọ yẹn mò ń bọ̀. Ah, I greet you all my subscribers. I appreciate I appreciate the good thing you have done to me to my channel and those of you that have not subscribed please subscribe to this channel This stream you are watching, look under, by the right hand side, you will see where they write S-U-B-S-C-R-I-B-E. Subscribe in capital letters. You just press your finger. You remove your finger, do not change to subscribe, which means you have subscribed to Master Abbas Comedy TV. You have gotten the access to see all my YouTube videos. You have gotten the access to see all my YouTube notifications. Can you see? As soon as I release my video to my YouTube channel, you will be the number one to see it. Please subscribe. You are welcome back. Thank you. <laughs> All what you are trying to say, yeah. There is a man that bent his head down, thinking, thinking almost every day by day, weeping, crying, always thinking, confused of his life. As he has said, I am newly married. Yeah, everybody knows. The wife is beautiful. We do courtship without sex. This lady was complaining here and there. You are to marry me or you don't want to marry me. Are you for sex? Therefore, she did not release herself for the man during the courtship. She was telling the husband that you are the owner of my body, you are the owner of everything. Why are you rushing? Why? Why are you rushing, my dear? Sweetheart, why are you rushing? Let us keep patient. When we do the marriage finish, you can do whatever you like. You pay my for my dowry, you pay, you settle the whole family. Can you see? When I become your own, we can be able to do anything we like. this body this complete body is for you is for you she has never experienced any sex act in her life and she has promised that somebody that wants to marry her will disvirgin her can you see the husband used to be happy with this world but at times his mind usually confused his mind is somehow confused why we did not test each other now When will thou marry? How will it be? And this world, this coin, the coin is two sides, head and tail, either good or bad. Sometimes, someone, one of it is going to happen. Can you see? The woman persists, stay on his way, stay on her ways. I cannot relieve myself of fornication since you have not paid my dowry. Can you see when you pay my dowry, you settle all the family, we do the marriage. There's no problem. This complete body is your own. That is what she, she normally says every day. The man forget about it. The next thing, they settle everything. They've married, did a very beautiful ceremony. Can you see? Everybody happy with them. They themselves happy because of that marriage. Now, They are under their roof now. They are under the roof, two of them living in the secluded house outside the family house. Can you see? The first day, second day, third day, this man proposes to the to the wife in order to do sexual intercourse, legal one, as husband and wife. The wife was complaining. Complaining. Can you see? we need to cool down we have just married now we have just married let us settle first when we settle things have to arrange itself the husband use one trick or the other to convince her this is matrimonial home we are married now we are married this one is not courtship again we are totally married can you see We are totally married now. Two of us are one. Anything you want is what I must follow. And whenever I ask for anything, you must have to give me. We are one. We are a couple. Why should you be complaining? Why should you be complaining? You are my dear. The more the husband is getting closer, the more the wife is running away. What is happening? What exactly happening? Can you see? See a couple under the same roof in the first house. Can you see? Nobody is, nobody is with them. They are alone. Who is to complain to? Will he be open the secrets of the family outside? Just let people be because of sex. Ẹ kó àbọ̀ padà sórí channel me a ṣe Ah! in ti yato. Bẹ́ẹ̀ fún ọkọ ìyàwó nǹkan ti yàtọ̀ ó ti nípinnu lẹ́mìí ara rẹ̀ ó ti nípinnu ó wá wò wípé òun ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó ni kó òun wá pẹ́ ẹ e níjà síta kó wá dariwo tí àwọn ọmọ ìjà táwọn ọmọ ìlúra àwọn àwọn ó ṣe sùúrù ní fúngbà díẹ̀ ó ti wá nípinnu wípé ó níbi tóun lọ sí aṣẹ́wó wà ń lù ú ọmọkùnrin yìí kò délé aṣẹ́wó rí kò dó aṣẹ́wó rí rárá yìí máa ń wò wọ́n lóòótọ́ tí bá ń kọjá ṣùgbọ́n kò débẹ̀ rí ó ló ti wá pọn dandan báyìí òun gbọ́dọ̀ wó lóṣó kan òun gbọ́dọ̀ wó lóṣó ṣé torí àbárẹnisùn àbárẹnisùn láwọn wá jà ní gbogbo gbà ní bá ń bẹ lọ́kàn rẹ̀ tó bá yóò padà rọ̀ ẹ má jẹ́ ká tanra wa bárakùn yìí ṣe gbéra nìyẹn ó gbòtẹ́ẹ̀lì kan lọ ó ti máa ń kọjá ńbẹ̀ tẹ́lẹ̀ náà àwọn ọmọge tó fáìn àwọn aṣẹ́wó tó wà pákún bẹ̀ wọ́n pọ̀ lọ bìbà àwọn ọkùnrin náà wà ńbẹ̀ tí wàá nájà pẹ̀lú wọn ẹni tó ń fa sìgá ẹni tó ń fagbó ẹni tó ń jobì ẹni tó ń fínsà oríṣiríṣi ló kún bẹ́ẹ̀ bó ṣe wà láàrin àwọn ọkùnrin tọ́jú oníbàárà wọn tó wà láàrin àwọn tó ń ṣiṣẹ́ ńbẹ̀ làwọn obìnrin náà ti ń ṣòwò dàbí ah! ẹ̀rí tó ń kálukú gbégi dání báyìí ni wọ́n gbé sìgá dání ni bẹ́ẹ̀ ni wọ́n kálukú wọn ló gbé ẹrù dání wọ́n kálukú wọn ló gbé ẹrù dání tẹ̀ ń fà á fọ́ o. tó ń kálukú ń ṣe fàájì arákùnrin yìí já sáàrin wọn ṣe é sì mọ̀ pé ó dàbí ẹni tẹ́ pé kò bá dẹ́kun rí ni ìtí mò ń sọ ẹni bá mi èkó ló lè testify ìtí mò ń sọ yẹn o ẹni tí ò bá dé kò rí rárá kó ti lọ London kó lọ Amẹ́ríkà kó lọ Germany kó lọ Spain kó lọ gbogbo ẹ̀ Canada kó tọ̀ rẹ̀ yíká ọjọ́ tó bá dé kó máa fọ́nbù <laughs> àkọ́kọ́ rẹ̀ láti wọ Èkó kó máa ṣìwàwù gbogbo ará Èkó ló máa mọ̀ wípé ṣẹ̀ṣẹ̀ dé lélẹ́yìí Èkó máa gọ́ ọ̀ kò sí rọ́bẹ̀. <laughs> gẹ́gẹ́ bí mo ṣe ń sọ tó o bá dẹ́kun rí tó o bá dẹ́kun akéde rí gbogbo ẹnu mo fi sọ́sì dáàdì brad kó o ti lọ lóyìnbó kó o tọ̀ káàkiri kójú ẹ láàjọ ẹni tí ì lọ kó civilize ẹni tí ì lọ jẹ tó bá wù kó máa gùn ẹni mi lélẹ̀ àwọn tí mo àwọn tó ń gbé bẹ́ẹ̀ tí mo tí mo sọ yẹn àwọn tó ń lọ bẹ́ẹ̀ tó ń dé from time to time wọ́n ti jáde tí mo sọ yẹn ah bí bàbá yìí ṣe já wọ àárín àwọn aṣẹ́wó ìgbésẹ̀ rẹ̀ ìṣesí rẹ̀ ẹni tí èé fa sìgá kìí mọtí kìí jòbì kò kìí físà kò mọ̀ pa cocaine kò mọ̀ skull kò mọ̀ ice gbogbo ẹ̀ ó mọ̀ wọ́n lójú ṣùgbọ́n kò fi sára rí bẹ́ẹ̀ mi ṣe gbé gẹdú lọ́wọ́ tó dùn lọ́ọ̀mì tá pé mò ń fi sára gan-an kò serú ẹ̀ rí ṣùgbọ́n ẹ́ obìnrin tó fẹ́ rí ló sùn débẹ̀ <laughs> ah, bí ọmọ ajáwó kan ṣe rí ọmọ ẹ̀ wù àpá gan ah, ọmọ pupa kò sanra kò tínrín tẹ bá rí n tó wọ̀ sára gan gbogbo ara ẹ̀ pátápátá lèèyàn ń wò ó arákùnrin yìí ah, oríṣiríṣi ni wọ́n tora wọn kalẹ̀ ní báyìí bó ṣe rárákùnrin yẹn tó ń bọ̀ ló ti rí lọ́kàn pé à ṣẹ̀ṣẹ̀ délé léyìí ṣẹ̀ṣẹ̀ délé léyìí ó ń rò lọ́kàn ara ẹ̀ ó ń rò ó lọ́kàn ó ń rò ó pẹ̀lú eléyìí tó wà òun bá tẹ̀ òun máa rí ìyá dáadáa àwọn eléyìí máa gbówó sílẹ̀ kò ṣe méjì méjì ó tẹ̀síwájú ó lọ pàdé ah how are you <laughs> how are you my boyfriend how things ẹ̀ ṣẹ̀dẹ̀ mọ̀ pé pọ̀ mọ́ra ntẹ̀yìn ò ṣe rí àkọ́kọ́ leléyìí òun náà ṣáàdì mọ́ i'm fine i'm fine ah what's up na ká tó wí ká tó fọ̀ yẹn ti ń fọ́ ra láyà báyìí ah ó ti ń fọ́ ra láyà wálẹ̀ let's enter now eh, what do you want to drink May we drink small now before we enter kò dẹ̀ ṣe rí sintal gram kò délé aṣẹ́wó kó lọ báṣẹ́wó sùn rí ṣẹlẹ̀ wọ́n pé téèyàn ò bá ṣe rí ẹtú bá nílẹ̀ àkáyì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ara máa fi ẹsẹ̀ wọ́ tó ọmọ yẹn ń tẹ̀ láti fà á wọnú ilé pé jẹ́ ká kọ́ lọ gbádùn ara wa ó ní ká fi nǹkan sára náà kò mu ọtí náà rí ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ kò mu ọtí rí bẹ́ẹ̀ ṣe fara wọn lọ sínú báàlì yẹn ọmọ aṣẹ́wọ̀n yẹn ó ti gbé oníkó ó ti gbàgà kan fún oníkó ó wá chíà nọ́dá chíà ó gbé sí òdìkejì rẹ̀ wọ́n ń wora wọn lórí tébù kékeré báyìí. aṣọ́wọ̀n bá ń wetin i dey drink now me na start. ìyẹn náà bá ní bring the same thing now ló bá lọ mú ló bá lọ gba stout wá arákùnrin fún lówó ẹ sì mọ gẹdúró gẹdúró ìgbà kan kúrò lọ́wọ́ aṣẹ́wó àwọn ò retí káwọn ọmọ fi sára action ni ojú lásán ò ya wèrè ojú lásán ò dẹ̀ sọmọ ta déèmì ṣe gbé gẹdú dání tí mò ń fi sára aṣẹ́wógò kẹrẹ̀ <laughs> ìgbó wà lọ́wọ́ ẹ̀ <laughs> ah! ẹ bá yẹ kí n tàn yín ló bá gba mr out méjìdínlọ́sì fòyì fòyì tọ́bìlà dẹ̀ níyì ìmẹ́rẹ̀ tó ti ń kọ́ tìyẹn bọ̀ ní bámọ̀ ti kó tọ́bìlà méjì ló ti kó tẹ̀lé ń sì báyìí ó rán sílẹ̀ ọkọ̀ kan ni ó gbèké ni ó gbé sí. Si arákùnrin lẹ́nu ìyẹn mú ọ́ fà á rẹ̀ mọ́ pé téèyàn ò rí mi ò bí wọ́n ṣe mu omi tí wọ́n mu ice water ló pè é ọ̀dẹ̀ fìn fìn fìn ìgbà tí omi ṣe lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta ọtí tẹnu kọ́ọ̀pù ó gbé kalẹ̀ ó tó bù mí sí ra ẹsẹ̀ rẹ̀ látàbí àga kò ọwọ́ tó gbé lórí tébù báyìí ọmọ náà ra náwó yẹn sí báyìí ń fọ́ pa lára ah! ayé tí ọ̀jẹ̀ rí ìyàwó ló lé jáde ìyàwó rẹ̀ ló lé jáde gbogbo ohun tí ó yẹ kí ìyàwó rẹ̀ ọmọ ṣe fún yìí òun tilẹ̀kùn ẹ̀ ọmọkùnrin yìí wá gbìyànjú gbìyànjú gbìyànjú ó bẹ̀bẹ̀ ó dọ̀bálẹ̀ ó sunkún síyàtọ̀ ìlú lé jáde ẹ má yẹ kí n tàn yín igbó táṣẹ́wó yẹn mú dání táàmù tó lọ kó ọ tí ó ti pa náà òun pẹ̀lú láìta dẹ̀ ni àti pé lórí tébù gan lórí tébù kọ̀ọ̀kan láìta wà ń bẹ̀ <laughs> àti aspirin tẹ bá fà tẹ bá tọ́ra gbọ́n èéfì igbó sí àbí èéfì sìgá aspirin la máa ń pè pẹ̀sẹ̀lẹ̀ báyìí ni tọ́ba ti fà á fíìmù. eru rẹ̀ ọrụ àgbọ̀n sínú ẹ̀ mi ó gbọ̀n sínú ẹ̀ báyìí <laughs> àwọn tá à ń jẹ ayé ti dáàmú <laughs> èmi kankan mọ̀ ta lè mi bàbá ni kò yé yín gbogbo ayé yẹn làwa ti jẹ ńlọ́jẹ́ kọ́rọ̀ yẹn rọrùn fáwa láti sọ kò yé yín bí ọmọbìnrin yìí ṣe ń mu ọtí ló ń gbé sí ẹ̀ lẹ́nu ìgbà tó tó ṣẹ́jú méjì sí mẹ́ta wọ́n ti parí ìgòkò kan yẹn ah! <laughs> ayé tí ọ̀jẹ̀ rí ah! ó wá sọ fún gẹ̀ẹ́ pé ah! yẹ́ na better place o na very very better place now now you go dey see me for here from time to time you go dey see me wetin be your name say na Juliet ah very beautiful name wetin be your own name Samuel can you see the name resemble like the one wey dey inside bible you see as you see as well well laugh kakakakaka <laughs> ah the thing don dey enter body you know say the girl don dey drink before the girl don dey drink before the man na the first bottle wey he take he never take beer before those who dey drink beer go testify to wetin i wan talk so if you never take beer in your life you come take am for the for the first time that number one bottle wey you take so e go work like three bottles for your body or four if na lie those who dey drink am don testify to it no be joke ẹni tí ò mọtí yẹn rí rárá tí ò mọtí tí ò ṣe fàájì ọtí rí rárá tó wá bára ẹ tó wá mu ìgò kan tán láàrin ìṣẹ́jú méjì déédéé iṣẹ́ tí ìgò mẹ́rin máa ṣe lára lẹ́ni tí ò mú rí rárá lẹ́yìn ọ̀kan yẹn máa ṣe ó máa gbọ́ lára tayọ bẹ́ẹ̀ áá. Ah! agbésírìn burúkú òye yín ó ti gbé bàbá yẹn sírìn pátápátá ara ti ara ti kóná ọmọ ẹlẹ́dẹ̀ ni ẹ̀mọ̀ pé pákéjì lọ́rọ̀ aṣẹ́wó òun ti sọ jí bójú bàbá ti fẹ́ máa lẹ́rì ó ha <laughs> ìyẹn tó fà fi gbó tí ọ̀fà rí ó gbé gbogbo ẹ̀fí ẹ̀mí ojú ranko ojú ranko ojú ranko na dat girl come dey tell am say dem no dey swallow the smoke o oh, this one na india hair i too see ah, This one na original india hair from jamaica the girl come dey tell am say she no dey smoke uh, this all this kind motion yeye smoke wey dem dey sell for motion this one na jamaica india hair you see the way they smoke láì mọ̀ tẹ́lẹ̀ àṣẹ kan tún wà tí ọmọ yẹn fi ra há ìgbẹ́ pátá tínrín tó ra wọ̀ báyìí ó wá ayọ. o ó gbé hábọ̀bọ̀ lẹ́nu láìtàní lórí tébù láìtàní lọ́wọ́ ó sáná bàbá mi fà báyìí àlàyé náà fà á òun náà fẹ́ maintain standard kò yẹ yíyan pé bí tíyàn ò bá dé rí tó dá ìjà síbẹ̀ kò ní fẹ́ gọra báyìí ipò náà fẹ́ thirty minutes one hour wọ́n gan ti blend ló ń fa igbó yẹn ló ń tú fì ni wọ́n ń gé stout ni wọ́n ń gé stout ẹ má yẹ ká tara ìgbà tí a fi tó bíi thirty minutes to an hour ìgò bíi márùn márùn ti dúró ah! ara ti kóná ojú ti lẹ́rì ojú ẹ̀ ti tínrín àwọn tó bá ti sáré ti mọ tí mò ń sọ yẹn ẹ tí ò bá sáré ò lè bọ́ tú bẹ́ẹ̀ àwa tá a wà ní láì ládà mọ̀ kò yé yín <laughs> ẹ gbọ́ èéfín ń lọ kò dúró ọmọge yìí júlẹ̀tì ọmọ ọ̀tá rán ni ògbólógbò aṣẹ́wó pọ́nbélé confam nàbì international ukọ̀ gbogbo ẹ̀ ló ti ṣe rí lẹ́yẹyọ wá kọ́ bá rẹ̀ papọ̀ gbé sára ó wò tẹ́ ẹ̀ okòwò ah, làwọn eléyìí ò lè dùn i'm very sorry to say that àwọn eléyìí ti lọ gẹrù kùkúmbà wo làwọn eléyìí ti gbà rí irú kùkúmbà wo ló fẹ́ gbé lọ fẹ́ sọ pé o ní táwọn eléyìí ò ti fi patú rí táwọn eléyìí bá gbé kùkúmbà sẹ́ni bá fi ṣeré fún ẹ ah, wọ́n máa gbẹ ní wọ́n lùsì kọ̀ńtró tó máa sọ máa láyé tó máa jáde nínú tàwọn báyìí wọ́n lùsì kọ̀ńtró máa wá ta gbogbo tó wà lápò ẹ̀ ló máa kólé lọ́wọ́ kò yí ẹ wàá ti jáde tán kí ẹ tó sọ bí ìdán ló máa rí mírèkù hòtẹ́ẹ̀lì ó ń ṣe tó kàn lè jáwọ̀ ẹ ní ha ẹ gbọ́ bọ̀bọ̀ yìí ti blend first time tó kọ́ débẹ̀ nìyẹn o ó dẹ̀ mú sápò lọ ni àpò yẹn ga mint tuntun bó ṣe ń fa one thousand yẹn jáde tó fi ń lé ọmọ lọ́wọ́ nìyẹn ń lọ ra súyà ó lọ gbọ́ tiwa igbó òdúró igbó yẹn kò ráná ọmọge yẹn ló nígbó ìgbà tán fagbó wọn tán ọmọge yẹn tó lọ ra sìgá wá ìyẹn ló wá ń sọ fún pé ah, i no dey smoke cigar o cigar dey smell for body o those people wey dey smell cigar eh, no dey smoke cigar wey dey see them the thing dey smell for their body dey smell for their body well well ó wá ń sọ fún pé òun ò ní fa sìgá torí pé sìgá máa ń rùn lára gan òórùn rẹ̀ ò kí ń tètè ń lọ òun ò fa ilé tọkọ̀ tó máa ń dùn òun ti débi àwọn tó ń fà á rí òun ti ẹgbẹ́ ṣọ́ọ̀bù mọ́mí òun gan wọ́n ń ta gbóńbẹ̀ tẹ́ pé àwọn máa ń gbóòórùn ẹ̀ ìyẹn ò kí ń pẹ́ lára lọ sí tó máa fi ń pò bọ̀ sìgá sì tí àlùkò àdàgbà kò ní o tó bá fà á láàrọ̀ dálé orun bẹ lára ẹni tó bá bọ́ aṣọ ẹ tó háǹgì ẹ̀jọ́ kejì ẹ bá tún gbóòórùn tó máa gbóòórùn sìgá ń bẹ̀ ni díàfọ̀ tó ń bá mú yẹn lọ sílé pákéjì máa dàrú ọmọdé yẹn dẹ́ ó dẹ̀ cooperate no problem ló bá jáde ó bá tún lọ ra igbó yẹn ni wọ́n ń fà ẹ rò pé bọ̀bọ́ yẹn gan ti ń fagbó tẹ́lẹ̀ ni ẹ̀gbó lẹ́jẹ̀ tó bá mu ẹ̀jẹ̀ rẹ̀ bá gbó mu ó click pẹ̀lú gbó ó click mọ́ra wọn òye yín bí bọ̀bọ́ ṣe ń darí lọ nìyẹn ìdí kan wá ń lọ lórí tí àtẹ́jókòó sí lórí tébù yá ó kọ́ya bẹ́ẹ̀ bí bọ̀bọ́ yẹn ṣe ń fẹsẹ̀ ha lẹ́sẹ̀ lábẹ́ tébù báyìí ló fọwọ́ pa ọwọ́ yẹn ó ní bàbá yìí wá ń tẹ̀lé díẹ̀díẹ̀ ó pè sí rìn <laughs> ẹ dẹ̀ mọ̀ pé ó dàbí kẹ́nìkan ní gold kò yé yín yàláyé kan ní gold ó wá fi hàn ọkọ ẹ̀ ọkọ ò mọ yìí gold yẹn ọkọ ẹ̀ wá sọ fún un pé palaza ò ló fi hàn mí yìí kẹ́ ẹ̀ nígbà náà palaza kò yé yín òwe mo fi ń pa yẹn o òwe mo fi ń pa. ọkọ ẹ̀ ò mọyì ẹ̀ ìgbà tó gbé góòlù yẹn dé ta táwọn ọ̀tá rí ya àwọn ọmọláyé tí a fojú kan àwọn tó lọ́kọ̀ yìí kò mọ wéètì ọkọ yẹn bẹ́ẹ̀ ni ọlọ́run máa ń sọ̀rọ̀ nífẹ̀ẹ́ tí ò ní mọ ẹ̀ ẹ̀yin méjìlá bí òrùlé ti bọ́ yẹ kẹ́ ẹ ni àgbà tó ti mọ́ yẹn síta ó ti mọ̀ yẹn síta confam confam ó ti síta pátápátá ah! bọ̀bọ̀ tẹ́ pé pastor life ló ń gbé ẹ̀mọ̀ tá a máa tẹ́ pé pastor àwọn àfáà kìrìsẹ́nì yẹn àfáà mùsùlùmí lẹ́ẹ̀fù wọn ló ń gbé àwọn àfáà babaláwo yẹn gentility gentuma kò ń mọtí kò ń fa sìgá kò ń fa gbó kò ń jobì kò ń fínsà kò ń fa cocaine kò ń fa snuff kò kí ń fín gọ́tà kò kí ń fín eh, eh, bó na ń pe tàbí pàtì tá a kẹ̀kẹ́ rámilétí àbáláyé ìdá solution kò kí ń fín solution pure money ní bàbá yìí ẹ̀jẹ̀ clean eh, ó ti jáde ó ti jáde ah, ó ti ọ̀wọ́ ẹ̀ jáde pátápátá bọ̀bọ́ ẹ̀ wá ṣáyó ó ṣáyó ojú àrùn kò síbẹ̀ bọ̀bọ́ yìí ti gbàgbé ilé pátápátá ìlú ẹ̀ ti kó sílẹ̀ ló ti ló ti bá gbogbo ẹ̀ jẹ́ rìn kò yé yín bọ̀bọ́ yìí ò dẹ̀ kẹ̀rẹ̀ ọmọ rà Juliet ò kẹ̀rẹ̀ o ọmọ tó ti pẹ́ mi ṣe aṣẹ́wó gan ọmọ tó ti pẹ́ gan mi ṣe aṣẹ́wó pé kò ń ṣe aṣẹ́wó gangan ló fi start bí à ń ṣe wúkọ̀ọ́ bí à ń tó lẹ́gbẹ̀ẹ́ títì káàkiri àwọn táwọn yẹn fi stáàtì ni ẹ̀ ó ń graduate ara ẹ̀ nípa bọ́ sínú òtẹ́ gangan ojú agba mi dákọ̀ kankan nípasẹ̀ aṣẹ́wó tẹ́lẹ̀ yóò ti ṣe rí dákọ̀ kankan tẹ fi ń ṣẹ́ẹ̀kì ara táwọn eléyìí tí yóò ti fi gbọ́ra nù tó bá yẹ ti rí ìgbà ọgbọ́n tí máa mọ̀ pé confam aṣẹ́wó lélẹ́yìí aṣẹ́wó yẹn bá rárá mú á tó o bá ti kò ní nìkan sọ fún ẹ kò nídìí rárá kan sọ fún ẹ ṣẹ́yìnbà tó gbá Ibrahim tó súnmọ́ báyìí tó fọ́ pa gbogbo àyà rẹ̀ tó fọ́ wọ́ lẹ́yìn ah! bàbá dákẹ́ sí lọ́wọ́ níṣá tó ń fọ́ wọ́ tó ń fọ́ wọ́ tó ń fọ́ wọ́ tó ń pè sí ah! àṣẹ ó mọ̀ ń pa ẹ̀ wọ́n já sí wọ́n já sí gidi. tó gbé chair chair rẹ̀ ó gbé e sẹ́gbẹ̀ẹ́ yẹn ó fọ́ kọ lọ́rùn ó fọ́ wọ́ gbogbo ara ẹ̀ ó ń bá to gbogbo ara ẹ̀ yẹn gbogbo egun ẹ̀yìn egun àyà gbogbo èjìká yẹn ọwọ́ yẹn ń fọ́ wọ́ fún ah! bọ̀bọ̀ ti wọ class seven orí ti ti ti fún ó nínú ó ń gbádùn lọ ni ó ń lọ ni bó dẹ̀ ṣe ń ṣe é fún yẹn igbó kúrò lọ́wọ́ bó ṣe ń fi ló ń gbé àbọ̀bọ̀ lẹ́nu wá for the first time ọ̀bọ̀ yìí try gan o ìgbà tẹ́mi gan fi kọ́gbó mu wá áàfù ni mo mu mo ó ṣe mí kábàbàbà ojú mi pọ́ ìrẹ̀ ẹni tó ga bùrọ́sà ló ṣe àdúgbò àgbẹ̀tẹ́ kó ga tó gbóná tó ga tó gbóná mi ṣe ń wo níbi àjẹwájú mi fẹ́ sọ ń kó báyìí dá ó sọ fún mi pé àbúrò mi tó fẹ́ sọ ń kó ni mo ní adé bíbọ̀ mò ń wò lẹ́lẹ́ òní orí ẹ̀ ti dàrú igbó ẹ̀ ti jẹ lórí ẹ̀ gan ó ti mójú ẹ̀ wálẹ̀ ìgbà tí jíjọ́ kejì mo rí ẹlẹ́sì pé igbó ilé o igbó yìí le gan pátápátá ó lè sìn jẹ́ àlùkùrà bọ̀wọ́ yẹn ga tó gbóná díẹ̀ díẹ̀ ni mò ń wájú mi báyìí díẹ̀ díẹ̀ ni mò ń wò mo fẹ́ sọ ń kó ní àdá ló fẹ́ sọ gbà mo ya òre ni. ẹ gbọ́ aṣẹ́wó dáa o tó bá rí pọ́ǹtì yẹn fẹ́ máa dá lójú ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ á tún gba another beast out ó tún fi sí fún un gbogbo ń tà ń wí láti nǹkan bí aago méje alẹ́ aago méjì láti náà lù ibẹ̀ rẹ̀ ní wíkẹ̀ndì ní wíkẹ̀ndì wọ́n máa gbá ibẹ̀ yẹn mọ́júmọ́ ni báwọn kan ṣe ń sùn àwọn kan ń ṣiṣẹ́ ni àwọn kan ń jí àwọn kan ń ṣiṣẹ́ bó ṣe wà ní wọ́n ti máa ṣe é nìyẹn tílẹ̀ fi máa mọ́ ṣe múra wọn yàwọ yàrá tẹ́ ń jáde tẹ́ múra wọn yàrá tẹ́ ń jáde nìyẹn bẹ́ẹ̀ ṣe máa ba yìí ni tílẹ̀ fi mọ́ kò sórun lọ́jọ́ yẹn sìndá kan kò sórun ẹ má yẹ kí n tàn yín wọ́n ṣe ń jayé yẹn nìyẹn wọ́n ń jayé yẹn wọ́n ń jayé ìbọn tó yẹ kí wọ́n mú sí àwa èyí tí wọ́n rà sílẹ̀ ti tán ọmọ aṣẹ́wó yẹn dẹ̀gẹ̀dẹ̀ rí agbárí pọ̀ ó ti mọ̀ pé súyà yẹn tó bá jẹ súyà náà tó bá mọ súyà ṣe gidi tó ti yẹn bá ga lójú ẹ̀ gan tó máa fi jẹ súyà méjì mẹ́ta ojú ẹ̀ máa wálẹ̀ díẹ̀ àtúgbà sọ́ọ̀dù sí ni bó ṣe máa ṣe nìyẹn àméjì wá wà lẹ́rẹ̀ wọ́n wá wà lẹ́rẹ̀ bí fàájì yẹn ṣe wá ń lọ tó ń lọ tó à díje play ah dj ń play dígẹ́dígẹ́ ń bẹ̀rẹ̀ everybody ń fajú lọ wọ́n ń yọ sí ẹmọjà ẹmọjà ọlọ́ṣẹ́wó délé ìyá bẹ́ẹ̀ tí a yọ fún náà tẹ̀yìn náà pàdé àwọn àpò fún náà oríṣiríṣi ijó ojú agbami lélẹ́yìí díje ń lọ tìlù yẹn ń lọ kíkan kíkan kíkan kíkan ó tún láwọn bíi tàgbáwò kan tó bá tó fi sí báyìí ojú agbo yẹn tún máa dàrú ó ti ń lọ bíi three o'clock midnight lọ́wọ́ tẹ̀ ti bọ́ sọ́wọ́ àárọ̀ gan lọ́sẹ̀ wàá fa mọ́ yẹn wá ń fà á ìyẹn ń tẹ̀lé bí ọmọdé báyìí ló ń fà á ló ń fà wá fà á lọ sínú yàrá ẹ̀ ibẹ̀ ni piti mo ti lọ ṣẹlẹ̀ ibẹ̀ ni mẹ́wàá ti lọ ṣẹlẹ̀ ẹ gbọ́ hmm, àsáàpín tó ń ṣe bí bá sàn yẹn gangan ó lè fa ìlú yà wá wá dá julius gan mọ̀ yìí pé àwọn ah, ti ń lu awo wọ́n ti ń gbẹ́ ìlú fóun eléyìí yàtọ̀ ara tó ti kan ara tí ò ríṣẹ́ ṣe tíyàwó ti ṣe ọ̀hún mi ẹ̀yẹ́ ó ti ṣe omi ìyá mọ́ lára ntí mo ń sọ yẹn ti yẹ ní omi ara ó ti ṣe mọ́nú ẹ̀ kò ráyè jẹ́ kó gbé e jáde nítorí wọ́n ṣe fún ni pé ó kàn bọ́ aṣọ ẹ̀ ó yọ ṣẹ́ẹ̀tì lọ́rùn ẹ̀ ó tú bẹ́ẹ̀ tiẹ̀ ó fa tòtò wálẹ̀ ó yọ ọ̀sẹ̀ fún ó yọ pàǹtẹ̀ ó nékẹ̀ àwọn ah, náà nékẹ̀ wọ́n lè ti rẹ̀kùn ẹ̀ bá kò yé yín iṣẹ́ bẹ̀rẹ̀ gbogbo tíyàwó yẹn wá ń gbé sá tí ò fẹ́ kó rí ah, bílẹ̀ ti fáìn ó bí tìyàwó ẹ̀ sítàlùgbà ó bí tìyàwó ẹ̀ pátápátá nítẹ̀wà ni ó dájú ìyàwó ẹ̀ lọ. Ah! ẹ gbọ́ tó ń fọwọ́ pa tó ń rọ tó ń fọwọ́ pa gbogbo ara ẹ̀ òun náà ń fọwọ́ pa tó ń di babalẹ́jì mú tó ń fọwọ́ wọ ó ní bó ṣe ń ṣe ó ń fọwọ́ wọ látẹ̀yìnwá wájú ni tó ń wọ tó ń wọ ọwọ́ kejì ò dúró bù níbàdí báyìí ni tí ń bù tí ń bù ọwọ́ tíwájú yẹn ò dúró bí ṣe ń fọwọ́ wọ ló ń pòyì ẹ̀ nígbà tó bá débi iwájú yẹn ibi kábí fìlà ẹ̀ yẹn ń pòyì ẹ̀ ń pòyì ọwọ́ fún un a tún fà lọ sẹ́bàá níwájú a tún pòyì ọwọ́ fọ́ bú ọwọ́ bu dáa babaláyé ń gbọ̀n níbẹ̀ yìí pé ah, irúfẹ́ yìí lágbára cloud thirty seven ló gbé lọ straight ó pò ní seven ó pò ní eight kò yẹ yín ọmọbìnrin yìí dúró wájú ẹ̀ iwájú ẹ̀ báyìí ló dúró ṣé wá sí ìgbà tó fẹ́ mú nǹkan kan níwájú ẹ̀ ó wá bẹ̀rẹ̀ ó ní bó ṣe gẹ ẹ̀yìn yẹn ó wá tì ìsùnkù tó gbé pòtétò sí àá ah! tó gba kínní egboro samuel tó gbá amú tó kọ́ fọ ọwọ́ tó fọ ọwọ́ ó bẹ́ tọ́lọ́wọ́ tó wá fi ra ojú pòtétò ó fi wọ́ orí egboro samuel ah! samuel ẹsẹ̀ rẹ̀ ń gbọ̀n ní báyìí pé iṣẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tó ti ń wá tó ti fẹ́ ṣe ti pẹ́ tó fẹ́ ṣe láṣe kárakára tíyàwó ẹ̀ rò fún láyè ah! ìyàwó ẹ̀ lè jáde ó lè jáde tí Juliet gbá ìgboro mú tó fi là á sókè tó fi là á sísàlẹ̀ ó kọ́ fi ń pitú yẹn lọ náà tó fi ń pa tú yẹn tó ń pa itú yẹn ó bá débi ojú yẹn á tó pò yẹ kò jẹ́ wọlé á tó fà sókè ẹ̀ gbọ́ ìgbádùn bẹ́ẹ̀ bí tí ń ṣe lòun náà ń kẹ̀dí ló ń gbé fún látẹ̀yìn ló ń kẹ̀dí ìgbọ́yá ló tì bójú o iṣẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ kíkankíkan ni bàtà yìí ń dún ní bàtà ń dún kíkankíkan àkúbọ̀ òsinmi pàpàpàpà iṣẹ́ ń lọ iṣẹ́ ń lọ àwọn méjèèjì ti wà lẹ́rẹ̀ agbára yìí wà ìfẹ́ ti wo àwọn méjèèjì pátápátá ẹ gbọ́ tó bá tún ṣe díà ní kó dúró a tún pààrọ̀ style ah! aṣẹ́wó ọ̀dà aṣẹ́wó ọ̀dà wọ́n gbóná mi sì náà tó bá tún ṣe fẹ́rẹ́fẹ́ a tún ní a tún change ẹ̀ a tún change ẹ̀ bí wọ́n ṣe ṣe nìyẹn títí ilẹ̀ sì fi mọ́ ìgbà tílẹ̀ wá mọ́ iléèwẹ̀ sì wẹ̀ nu yàrá ó ní kó wẹ̀ òun náà wẹ̀ wọ́n wá tilẹ̀kùn ẹsẹ̀ wá sùn oorun tí wọ́n wá sùn yẹn yíjí tí wọ́n ó jí àsọmọ yẹn ti dáná kalẹ̀ ó ti ṣe oúnjẹ kalẹ̀ látàlẹ́ bẹ́ẹ̀ kó ti pẹ́ ní òtẹ́lẹ̀ pé ṣẹlẹ̀ ṣiṣẹ́ tiẹ̀ ni ó ti mọ kọ̀ǹdíṣàn bí nǹkan ṣe máa ń rí wípé tó bá gbé kọ́sítọ́mà tó sangun tó gbọ́npa ẹ̀ pàtàkì jùlọ gan-an ó tún ní àwọn oògùn wẹ́rẹ́wẹ́rẹ́ kan báyìí tẹ́ pé tó o bá wò dáadáa ó ti jù sínú ọtí ah, bí sàǹdó ṣe ṣe ní báyìí yọ́nà ló ní wọn bí irin kò ní rẹ̀ ẹ́ ó ti fi sínú ọtí fún Samuel ẹ gbọ́ egboro dúró ni ó ṣiṣẹ́ náà láṣekára láṣeyanjú ó ṣe ó neat ó gbọ́ obìnrin náà lánàá òun ah! náà gbé e fún dáadáa wọ́n gbádùn ara wọn tílẹ̀ fi mọ́ ẹ má jẹ́ kí n kàn yín bí Samuel ṣe bẹ̀rẹ̀ ayé jíjẹ nìyẹn bí Samuel ṣe bẹ̀rẹ̀ ayé jíjẹ nìyẹn ó di pé ẹ̀ eh, ní overnight a ní òfàwọ́ọ̀kù a ní half time a ní full time bí iṣẹ́ bó ṣe ń parọ́ nìyẹn fúnyàwó ẹ̀ tó ń ráyè jáde ìyàwó òkú jágbó ṣe ń nulẹ̀ ó ti dá gbogbo ọgbọ́n ó ti bẹ̀bẹ̀ tẹ́tẹ̀ wá rí gbó tí Juliet fún mu yẹn tó bá ti ọkọ dé bàbá ìgbó yẹn ló máa béèrè ó ní gbó yẹn tó gbogbo ara òun ni ó wá mara àwọn gbá yágí yágí ó wá jẹ́ kí action bọ́ sóun náà dáadáa òun ríṣẹ́ yẹn ṣe láṣẹ kára ara òdẹ rò òun kò ní òun rárá pírí ológo jí bẹ́ẹ̀ lára àwọn tí rí jákèjì gbígbó ń lo paracetamol original paracetamol ó ní bẹ́ẹ̀ lórí igbó ní kó máa béèrè igbó ni ẹlẹ́rù yẹn ń kọ́ tó wà nílẹ̀ òun náà ti mọ̀ àti bá a tọ́jú ẹ̀wò kẹ̀kẹ́ tí ẹ̀ tó ju eléyìí lọ bó ṣe di pé ìyàwó yẹn lè jáde finally nítorí wọ́n ń yà mí lẹ́nu gan ni wípé ọkùnrin yóò léyàwó rẹ̀ jáde kò lè jáde kódà kìí bá a jà ọjọ́ alákọ̀ọ́kọ́ ni ló sùn lọ́jọ́ kejì lẹ́yìn ìgbà náà kìí sábà sùn ta ṣùgbọ́n excuse pọ̀ ó lè láwọn ló fa táìmù eleven lòun ó dé àwọn ló táìmù twelve òru lòun ó dé táìmù tó bá wá dà ní kìí jẹ́ kó yẹ̀ tó bá yìí ti dé ìyàwó kí ipá bọ̀ ìyàwó wa ń retí wípé bí ṣe máa ṣe sóhun tẹ́lẹ̀ kìí ṣe mọ̀ tí ọmọ bẹ̀hún tí ọmọ kúnlẹ̀ tí ọmọ dọ̀bálẹ̀ tí ọmọ tẹ̀lé òun káàkiri ó wá rí i pé ó dínkù pátápátá ó dínkù òun náà ń wọlé báyìí tó bá wù kó wẹ̀ tó bá wẹ̀ báyìí ìgbà míì tí ó bá sì ní wẹ̀ bá ti máa sọ ẹ̀tọ́ rọ́ọ̀lù bẹ́ẹ̀ ni báyìí ó tún dàárọ̀ ni ó wá ń ya ìyàwó lẹ́nu pé ah, ah, kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ṣé ẹ mọ̀ pé ìyàwó lè fi ń sakọ tẹ́lẹ̀ ṣé ẹ mọ̀ pé ìyàwó ló ń fojú ẹ̀ rí màbo ló ń fojú rẹ̀ rí mẹ́wàá tọkọ ó bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ débi pé omi ọmọ bọ́ lójú rẹ̀ ní báyìí pé kínú ilé ọmọ dàrú òun ò lè dúró dòpò ló ń jàre káàtì ẹ̀pọ̀ ń jàre náà òun gbà pọ̀ ń jẹ̀bi sì tó ń bẹ ìyàwó yìí ni ìyàwó yìí ọgbà ìgbà tó wá di pé tó bá ti wọlé ó sì gbọ́n tó bá ti di pọ́ fagbó lọ́dọ̀ Juliet tó mọ tí ó ti wẹ̀ lọ́hùn àwọn pẹ́ẹ̀fù ń bẹ lọ́dọ̀ Juliet àwọn body spray tó lé ọ̀kan tó wà bíi pẹ́ẹ̀fù báyìí ni téèyàn bá lanu tó bá fi sí báyìí kéèyàn ó mu sìgá pálí mẹ́wàá olórí ọ̀lọ́ ni how kó o fagbó jù bẹ́ẹ̀ lọ kó o fagbó apẹ̀rẹ̀ kan tó bá ti fi sí ọlẹ́nu báyìí ọtán yóò lè gbóòrùn kankan mọ́. ẹ gbọ́ Juliet á pákéjì ẹni torí pé ó ti ṣàlàyé fún Juliet pé abilékọ lòun ò níyàwó kánmọkànmọ léde rèé tíyàwó ń fòun ṣe ló jẹ́ kó wọ́n já sòtẹ́ẹ̀lì Juliet náà sì gbàgbà bẹ́ẹ̀ pákéjì òun ti ní nílẹ̀ ọ̀rẹ́dì torí kèésò nà kọ́kọ́ bíyàwó wọn ti máa lé wọn tànù òtẹ́ẹ̀lì wọn lé wọn sígbà míì wọ́n lé òmíì sọ́wọ́ olóṣù àwọn olóṣù àdúgbò wọ́n sì ń lé òmíì sọ́wọ́ àwọn kọ́gímọ̀ya òkú ẹran àwọn yìí ti yé yín àwọn tí máa dá gbé tí ọ̀rẹ́ ti lé sádùúgbò tẹ́gbọ́n máa káàpù obìnrin ọkùnrin ni àwọn òní gbàdúrà kí yèrè ọsàn láyé bàbá ti ọkọ ẹ sọ́dọ̀ wọn tán kò tó wálé mọ́ ẹ̀ẹ̀kan kan tó bá wálé báyìí wá lù ọ ni yìí sì tún lù ọ tó dájà rẹ̀ báyìí tún jáde ní ìtúgbàbẹ̀ lọ́nu òní wálé wá fún ọ lówó jẹ lílù ní àwọn eléyìí ṣe débẹ̀ ni ìwọ obìnrin tó bá lọ dájú tó bá ètò ọkọ ẹ jáde ọjẹ́ tán ṣètà àlùkùránì ọjẹ́ tán ó wá tí mò ń sọ yẹn wá ń yẹ ìyàwó yẹn lẹ́nu pé áá kí ló ń ṣẹlẹ̀ gan kí ló ń ṣẹlẹ̀ bí samuel ṣe máa ń sá kójókójókójókójó tí ó máa bẹ́ẹ̀ tí ó máa tẹ̀lé káàkiri tí ó fẹ́ máa fọ́ pa lára tí ó máa ti dànù samuel ọ̀wá ṣe kankan ìdílé báyìí tó bá wẹ̀ tán báyìí kọ́dọ̀ oúnjẹ ń gbà mí ọkàn fọ ọgùn kérekére báyìí nígbà mí ò ti kò tiẹ̀ ní débẹ̀ ń bọ́ sórí bẹ́ẹ̀ tó bá sùn báyìí ìyàwó ọmọ retí wípé kí ni gbàdúrà fi tó wákàtí méjì wákàtí mẹ́ta yóò jí òun yóò fún òun gbógiri èyí ọmọ bẹ̀bẹ̀ ó wá rí wípé bí Samuel bá ti sùn báyìí ó tún dàárọ̀ ìyẹn nìyàwó gangan wá jòkólẹ̀ tí wá ń ronú pé áá ah, ah, kí ni ń ṣẹlẹ̀ gan kí ni ń ṣẹlẹ̀ samuel tí wọ́n fi pákéjì sí i ìgbà míì ń bẹtẹ pé wọn èé níṣẹ́ wọn èé níṣẹ́ rárá yìí ló ń lọ bíṣẹ́ ọ̀dọ̀ obìnrin yìí ní ọlọ lọ́wọ́ àárọ̀ ó lè wà ń bẹ dọ́wọ́ ọ̀rọ̀ lẹkọọ tó kú ń bẹ yóò sì wá wá nígbà míì pé àwọn jẹ àwọn àwọn tètè kúrò sí sóyè yìí oríṣiríṣi pákéjì yẹn wá ló ń lò kò sunbẹ̀ mọ́ látàlẹ́ di àárọ̀ ẹ̀ka tó sunbẹ̀ náà nìyẹn gbogbo èyí tó ń ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ kò súnbẹ̀ ọ̀sán ni máa lọ àárọ̀ ni máa lọ ìrọ̀lẹ́ ni máa lọ ó ti wá sọ ọ́ ju obìnrin ọmọbìnrin ìdíyàwó ìwà wọn ti wá bára mu wọ́n jọ ń fa gbó ni wọ́n jọ ń fa sìgá ni wọ́n jọ ń mọtí ni wọ́n jọ ń bára wọn sùn ni ẹ gbọ́ gbogbo nǹkan tó yẹ kí ìyàwó máa ṣe fún létí òsè ni àṣẹwó ọ̀dà àwọn tó jẹ́yàwó ní ọ̀dà mọ̀ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé náà lọ já síbi aṣẹ́wó ètò àṣírí kan fún yín fídíò kẹsẹ̀ tí ẹ ń bọ́ ń bọ̀ lọ́tọ̀ ṣùgbọ́n tó àṣírí yẹn kékeré ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ilé tí ò lè tí ọkọ lọ́rùn bí èyí tí ìyàwó rẹ̀ ṣe nì tọkọ wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá a sọ tí ó gbà tó fẹjọ́ sùn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n sọ tí ó gbà tó fẹjọ́ sùn àwọn èèyàn tó súnmọ́ gidi tí wọn ò ní dẹbi wọn rí tí wọn bá wọn sọ lọ́nà tọ́tọ́ kò gbà gbogbo tá bá sọ kò gbà gbígbà tí ọ̀wá gbà yìí lọ padà fà á tọkọ lé omi ìjáde omi ìgbà tọkọ ìyá sí mọ́ jáde àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́pọ̀ lóòtẹ́ẹ̀lì so wọ́n ti mọ ibi táwọn kù sínú lẹ́kùn ó tó jáde sẹ́kọ̀ọ́ àwọn ti jáde àwọn òsì gbàdúrà káwọn padà nulẹ̀ mọ́sábí ọkùnrin kankan ká máa fa gbó mọtí yìí lóko oríṣiríṣi tí wàá bá wọn lára mu àwọn ti sáyìn pẹ̀lú rẹ̀ díàfọ̀ obìnrin tó wá ṣe mistake tó lé ọkọ rẹ̀ wá sọ́dọ̀ wọn àwọn ti mọ ìyà tí fi ń jẹ sẹ́ńgẹ̀tì àárín yẹn àwọn ti mọ ìyà tíyàwó ilé fi ń jẹ ọkọ rẹ̀ tó dáwọn náà ti ṣerú ẹ̀ rí kó tó di pé àwọn fóònù lé bọ́sọ̀ gbogbo tíyàwó wa kọ̀ tí ò ṣe ni gbogbo pákéjì yẹn làwọn àfi dè mọ́lẹ̀ sọ́dọ̀ tiwọn ògùn bẹ lọ́dọ̀ o àti ìgbébi yẹn o kò tí ì sóògùn bẹ̀ báyìí iṣẹ́ ọpọlọ ni. àwọn sẹ́wọ́n jásì ìgbẹ́ pọ̀pọ̀lọpọ̀ wọn náà ti han ọkọ lé mọ̀ wọ́n ti han bọ̀ẹ́fẹ́ẹ̀nì lé mọ̀ lóríṣiríṣi kó tó di pé wọ́n já sóòtẹ́ẹ̀lì so ìwà rere tí wò nínú ilé ọkọ wọn tí wọ́n tọrọ wọn fi dọ̀rọ̀ òtẹ́ẹ̀lì ìwà rere ni làwọn wà fi di ọkọ tí obìnrin míì torí rẹ̀ ọba pé tó ti ọkọ ẹ̀ jáde tó ti sọ́dọ̀ tiwọn ìwà làwọn wà fi ọkọ dè mọ́lẹ̀ wọ́n fòbò tẹ́ lọ́rùn wọ́n fìfẹ́ tẹ́ lọ́rùn nǹkan mímu ìfínfín gbogbo ẹ̀ wọ́n fi tẹ́ lọ́rùn wọ́n dura wọn lẹ̀ tapá tẹsẹ̀ fún ọkùnrin wọn wàá gbádùn ẹ̀ wàláì kò ní rántí ilé mọ́ kò tí ì sọ́gun mẹ́ báyìí o ọpọlọ lásán ló ń jà bẹ́ẹ̀ ọkùnrin ò ní rántí ilé bò ló ṣe fẹ́ rántí ilé bò ṣe fẹ́ rántí ilé ọ̀pọ̀lọpọ̀ wọn mọ oúnjẹ ṣe débi wípé wọn ní í ṣe oúnjẹ òun gbọ́ pọ̀ fẹ́rẹ́fẹ́ báyìí ni ìlú ọ̀wà dùn tí ọkùnrin bá jẹ́ lẹ́ẹ̀kan báyìí oúnjẹ nínú èrò tó wù mọ́ kò tí ì sí tó gbòó ń o ọpọlọ lásán ilé tá à ń sọ yìí bẹ́ẹ̀ tọkùnrin bá sùn wọn wọ́n ti jí kọkùnrin ó tó jí tẹ́ bá rí pátọ rẹ̀ ti dọ̀tí gbogbo àbí àwọn tí ń rúnra àwọn mọ́lẹ̀ nínú òkun yẹn àwọn ó ti bá a fọ̀ kó tó jí wọ́n ti bá a sá ó ti fún ó ti yán ó ti sá ìgbà tí ọba lòun jí sí aṣọ òun ti gbẹ ayánu ni ó fi bá a gbẹ yókù yọba tó fi sọnù pò nínú ọkùnrin bí ò sí ní dùn ṣé tí mò ń sọ yẹ yín gbogbo wa rere rere. re, re ìgbà tásẹ́wọ̀n gan fi wà nílé ọkọ nílé aláwọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó náà ni wọ́n ti gbé lé ọkọ ní kótó pé wọ́n kú òun bẹ́ẹ̀ gbogbo òwà burúkú burúkú tí wọ́n ń wù sọ́kọ wọ́n ti mọ̀ ọ́n gbogbo òwà rere rere tí wọ́n ń wù sọ́kọ wọ́n ti mọ̀ ọ́n ìwà rere tí yàn lè wù tí yàn lè fi bá ojú rere ọkọ pàdé wọ́n mọ̀ ọ́n gbogbo òwà tó dáa tó dáa tó dáa tínú ọkọ máa fi dùn síyàwó gbogbo ẹ̀ wọ́n mọ̀ ọ́n ìwà wèrè tí èyí tó máa wù bákan náà tọkọ òfin kẹ̀sí yàn pátápátá tí ò ní nífẹ̀ẹ́ yàn mọ́ wọ́n mọ gbogbo ẹ̀ ìwọ́n tó bá sọ pórì rẹ̀ dàrú nú ìyàwó tó nífẹ̀ẹ́ ti di ọ lójú pátápátá ọmọ tó ń ṣe mọ́ ní tó kù ní pé kó lé ọkọ rẹ̀ jáde tọ́ bẹ́ẹ̀ ilé sọ́wọ́ wọn ọ̀tàn ò lè gbà mọ́ wàláì tàláì bọ́bọ́ sọ ṣètí mo fi sọ ò gbà ó lè gbogbo òwà tó sọnù ni làwọn fi kọ́kọ́ dè mọ́lẹ̀ wọ́n máa fọ́ wú ọlá gbogbo gbà ni wọ́n máa fọ́ wú ọlá gbogbo gbà ni wọ́n máa fọ́ pa lára bígbà tí yẹn máa ń fọ́ pa olóògbò lára ni tí wọ́n máa tọ́jú rẹ̀ wọ́n oúnjẹ àsìkò ti gbé wá fún ó ti pọnmí léwẹ̀ despite the fact pé lóòótẹ́ ìlọ́wọ́ àtàbọ̀ kó kó sọ́wọ́ olóṣó tó ń gbé àdúgbò tàbí wúkọ̀ọ̀bù tí ń gbénú àdúgbò táwọn òbí òtẹ́ẹ̀lì tàbá wọn kọ́gi mọ́ya tẹn rẹ́ǹtì ilé sádùúgbò èyíkéyìí tó bá kó sọ́wọ́ wọn àwọn gbà tán ni àti ìsọdògùn o ọpọlọ kọ́kọ́ àwọn kọ́kọ́ pọpọlọ gbà á gbogbo ìwà rere tí wọ́n sọnù tó lóòlè wù yẹn gbogbo àpọ́nlé tí wọ́n máa fún tí wọ́n lóòlè fọ́kọ yẹn gbogbo ìwà rere kéèyàn múnú ọkọ dùn tí wọ́n máa fi hàn ọkọ tí ó ń gbọ́ kọ̀ọ̀kan balẹ̀ pé òun ríyàwó gidi fẹ́ tí wọ́n sọnà ní gbogbo ìdáwó fi dé mọ́lẹ̀ <laughs> lọ́rọ́ bá tán kò kò gún bẹ́ẹ̀ o wà dájà láti dá ìgbà kò tí ì kan oògùn ìwà wọn kàn fi dé mọ́lẹ̀ náà ìwà wọn fi dé tẹ́ bá ti wá fìwà wọn dé wọ́n ti fi gọ́gùn bíláàkì sí lójú nù kò tún mọ̀nà lé mọ́ kò tún mọ̀nà lé dẹ́n kẹ̀kẹ́ ẹdún tí mo gbé dání yìí sìgá ọtí cocaine heroin aṣàfihàn gbogbo ẹ̀ mọ́ra tó jẹ́ tó le tó le tó le nì níwọ̀nba kéjèrè kéjèrè àwọn máa fi nu oúnjẹ fún ara máa gbá yágíyágí ẹrù ọ̀wà náwọ̀n kótópọ̀ oúnjẹ kótópọ̀ oúnjẹ oúnjẹ tá a bẹ́ ti le ẹ bá rántí fídíò kan tí mo ṣe sẹ́yìn obìnrin tó ti ṣaṣẹ́wó rí tó wá lọ fẹ́ ọkọ ọkọ ò ní mọ̀ ẹ́ kò lè mọ̀. nínú oúnjẹ yẹn ó ti mọ̀gbọ́n aleko sí nínú omi tọ́kọ òmù ògùn aleko ń bẹ́ẹ̀ ẹ́ mínírà mọ́ọ̀tì tí ọkọ ń gbé sára tí ó tó gbé fún tí ó mú ó ti mọ̀gbọ́n aleko sí bọ́kọ ṣe ń mu gbogbo ẹ̀ làrá ọmọ ọ̀nà wọ̀n làrá ọmọ ọ̀nà wọ̀n bí ṣe ń jẹ làrá ọmọ ọ̀nà wọ̀n bí ṣe ń mu làrá ọmọ ọ̀nà wọ̀n kò ní mọ bó ṣe jẹ́ the next ni pé kíní èsì jẹ bọ́tà kì í jẹ bọ́tà bread kìí mu gàrí kódà kìí jẹ yán kìí jẹ kọkọrẹ ẹyin <laughs> náà ti mọ ti ń jẹ tìsàlẹ̀ ó ní inú òwò níwọ̀n ní jáde wọ́n bá sì tẹ lọ́gbọ́n gbádùn ẹ̀gbá àbínú ẹ̀gọ̀rọ̀ lọ́ba tààrọ̀ <laughs> yọ̀bá tura ti ń jẹnu ẹ wá rí gbogbo nǹkan yẹn ah! àwọn òbí tù lá ni àwọn òbí wàláì tàláì gbogbo ọgbọ́n táwọn ò fi dé ọkàn mọ́lẹ́nu tògbó tó ń bẹ lọ́tọ̀ àti ìsọ̀rọ̀ débi yẹn rárá gbogbo orí rẹ tí wọ́n lọ dàrú orí rẹ tí ò pé nì tó yẹ tó ń ṣe ọkọ ẹran darandan tó ń gba bí bọ́ọ̀lù gba sọ́wọ́ wọn àwọn ò clear ojú ẹ àwọn ò clear your doubt aṣẹ́wó ràn yàn o mo bẹ́ẹ̀ sọ aṣẹ́wó ràn yàn rárá ah àwọn nàbí òràn yẹn o àdúrà táwọn ń gbà ní pé kí lè máa dàrú ó máa ti àwọn ọkọ síta ẹsà àwọn olóòní ẹsà máa tì síta àwọn tó ló lọ́ra dáadáa ló ná fún wọn má ti tálákà ta àwọn ẹjọ́ máa rún pẹ̀lú ara yín ni wọ́n tó bá lórí ẹ̀ dàrú tó fún olówó lé síta wàlá kò ní ẹ mọ́ bí ìgbẹ́ ló máa rí lójú ẹ̀ bí ìgbẹ́ ìgbẹ́ tá à ń yà tí a bá jẹun tán tá a ti gbẹ̀ tá a wá yà gbẹ́nu dàtú yẹn bẹ́ẹ̀ ló máa rí lójú ẹ̀ àwọn aṣẹ́wó òràn yàn nàbì òràn yàn húkọ̀ọ̀pù òràn yàn àwọn òràn yàn àwọn tó ní lárí inú ọkọ yín ìwọ fìyà kínní oúnjẹ tì í síta kọjá sọ́dọ̀ tiwọn àwọn they will clear your doubt gbogbo tí ò yí ẹ̀yìn àwọn àlàyé ẹ̀ kedere ara wa balẹ̀ kódà tẹ bá parí ìjà tó bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ tó padà gbẹ̀bẹ̀ rẹ òbòrò onídùn wájú ẹ̀ mọ́ ìwọ ọkẹ̀ ìwọ ọmọ fákéjì bí àwọn aṣẹ́wó ni àwọn máa fọ́ ni tó máa mọ́ ṣáká ah! búrọ́ọ̀ṣì onírin kò yẹ búrọ́ọ̀ṣì onírin ló máa fi fọ́ wọ́n ti rí búrọ́ọ̀ṣì onírin rí ah! ṣètì àlùkùrán wọ́n bu ọmọ òsì tí wọ́n fi búrọ́ọ̀ṣì onírin fọ́ gbogbo abẹ́ yẹn tó máa mọ́ tí wọ́n rí ibi tí wọ́n ti fi búrọ́ọ̀ṣì onírin fọ ìdí rí ah! yóò mọ́ ni ṣáká ṣáká ṣáká ó láwọn body spray tí wọ́n bá fi sí báyìí láyé ẹyọ ọ̀kan sùúrù tí wọ́n bá fi sí báyìí ọ̀sẹ̀ mẹ́ta ló máa lò ń bẹ̀ wàá máa pọ́n láàánú wàá máa láàánú kò yé ẹ ọ̀pọ̀ gbogbo bí wọ́n ṣe dọ̀tí yẹn tó tọ́jú ara o ti wá ń fìyà abẹ́ jẹ ọkọ ẹ sìntẹ́ àlùkò àwọn agbàgbé fánálẹ̀ ni má kí adáwọ̀tì ẹ àwọn ò rán yàn fa wọn ò rán rárá ò rán rárá ó ti ti ọ̀bá ó ti ti bọ̀bọ́ yẹn síta ó ti tì í pátápátá bí ṣe ń gbégbó dání bẹ́ẹ̀ sì lọ́pọ̀ ẹ̀ ń gbégbó dání bẹ́ẹ̀ kò mọ̀ ọkọ ẹ̀ fa gbójú mi lọ igbó la bí lèmi igbó la bí igbó igbó la bí ọkọ ẹ̀ tó fa gbójú mi lọ bí ṣe wà yìí ọkọ ẹ̀ mọ tí débi pé ọtí òde àpamọ́ sìgá ẹ̀ nìkan ló yé tí ló máa ń rùn lára èèyàn kò mú mọ́ọ̀tì náà mọ́ stáàtù nílò ló fi rìpléṣì mọ́ọ̀tì mọ́ọ̀tì ló máa ń mú nígbà tó fi ń ṣe jẹuntumọ́ tó yẹ kó máa pákéjì kó máa tọ́jú ẹ̀ dáadáa olóòlòsí obìnrin ó lọ tí ọkùnrin rẹ̀ síta níṣá ìyẹn bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ kò dẹ̀ fẹ́ máa tọ́jú fámìlì síta kò fẹ́ máa tó ẹjọ́ fámìlì síta kó máa fẹ́ di ara ẹ̀ síta ibi tó bá ti ń tojọ́ pé ìyàwó rẹ̀ ò ọba àsùn kò jẹ́ kí ní kò bá àsùn àwọn ará àgbúrò ti mọ̀ pé ìyàwó gan ti máa kan ó ti máa kan ó ti máa nídìí okó ó ti máa nídìí sàǹdà àwọn olówó àdúgbò á máa gba kọ́nẹ́kọ́nẹ́ kọ́nẹ́kọ́nẹ́ àwọn máa pè é ó sọ ìyàwó ẹ̀dá sẹ́wó ládùúgbò nìyẹn ṣebí wà ló fẹ̀ níta ọkùnrin yìí orí ẹ̀ pé ó bẹ̀ ń kọ̀rọ̀ ó bẹ̀ ní gbangba ó fẹ́ ju ẹ̀sùn bàbẹ́ ó fẹ́ ju ẹ̀sùn màmẹ́ ó sunkún sunkún ń dọ̀bálẹ̀ fẹ́ òògùn àgbà tó ti síta kò tó ṣẹlẹ̀ ń sí báyìí gbogbo tí wọ́n wá ń pákéjì yẹn tóun pákéjì ẹ̀ pé òun fẹ́ kó débẹ̀ tóun ọmọba bí ọmọ báyìí bí táyà yóò ti balẹ̀ nìyẹn. tóun gangan bẹ̀ ọmọ àdáhùn béèrè yẹn tẹ́lẹ̀ bó bá wọ kíchìn yọ̀bẹ̀ wọ̀ wọ inú léwẹ̀ wọ tó wọ sitin rúùmù abẹ́ wọ abẹ́ tó bá jáde bí ìgbà tó ṣe ń di ni ti ń bí ajá bọ̀ nísìnyí gbà tó ti lajú sílé aṣẹ́wó tó ti tì délé aṣẹ́wó tó ti tì délé àwọn wúkọ̀ tó ti tì délé àwọn kọ́gímọ̀ya aṣọ tó nípọn aṣọ tí èyí ya àwọn orúkọ wọn lèmi ń sọ fún ẹ yẹn tó ti tì délé àwọn nàbì tó ti tì délé àwọn aṣẹ́wó tó ti tì délé àwọn ọmọ aláìgbọràn àwọn ọmọ aláìgbọràn àtìgbà tó ti tì débẹ̀ táwọn ti fi ìwà tẹ́tí fi dè mọ́lẹ̀ tẹ́tí máa fògùn kún à ń bọ̀ nbí yẹn tó bá yá ṣé ìwọ rí kọ́ máa bì ọmọ lé <laughs> ibi tó ti yẹ kó já sí nìyẹn ibi ẹtọ́ ibi tó yẹ kó ti mọ̀ kórè ẹ̀ ti dàrú nìyẹn ibi yẹ kó ti mọ̀ ipò ti ṣìwàwù nìyẹn ibi tó ti yẹ kó mọ̀ pọ̀ ti lọ́kùn ẹ̀ jáde nìyẹn ọwọ́ ẹ̀ ò lè bá mọ̀ àwọn tó mọ iyì ẹ ti fún ní nǹkan jẹ́ ń ta kò lè mójú ẹ̀ kọjọ́ sùn ni gbogbo bó ṣe máa ń ṣe bí dìdìrín fún ẹ tó máa ń bẹ̀ tó máa ń sunkún yàbọ̀ pé à jẹ́ wọnú òyì kẹjẹ sọ̀dà mi wọlé ṣé wọ́n rí kófì ọmọ tó bá ti dé báyìí tó gbóúnjẹ fún àwọn àti máa bẹ́ẹ̀ ṣe kẹ́ sófẹ̀ sàwọ̀dà mọ́ bẹ́ẹ̀ ṣe máa ń jókòó lẹ́tẹ̀ẹ́ tó máa wo tẹlifíṣàn papọ̀ ẹ̀ sófẹ̀ wò ó mọ́ ṣé wàá rí ti yàtọ̀ ẹni tó ti wo tẹlifíṣàn lóòtẹ́ẹ̀lì tẹlifíṣàn ńláńlá tí díje ti plé tó ti jó tó ti tẹ̀yàn ọba tó ti fọ́ọ̀rọ̀ yàn aṣẹ́wó tó ti fọ́ọ̀rọ̀ afọ́ra tó ti fà á mu tọ̀fọ̀ tẹ̀ ọ̀fọ̀ tẹ̀ kébi ọgbẹ́nu sísàlẹ̀ ọ̀fà ọ̀la ó ṣe gbogbo ẹ̀ ó tún gbé e sí i fún oríṣiríṣi stáìlì yẹn ń yọ fún lóríṣiríṣi ọlọ́run ó tún wípé lọ́sí ìgbàdébí kan sọ fún ọ̀tá ìgbàdébí kan dá sẹ́wọ́n mọ̀ lọ́sí tí mo sọ fún tó ń fi rántí òyàwó sì rí sórí ẹ̀dá tó mi mi rántí gbàmọ̀ gbàgbòrò burú tẹ́mi ò kí ń sun lẹ́jọ́ pé àwọn aṣẹ́ máa ń jà lórí mi ni á máa jà tó yàrá òun máa ní yàrá òun máa pin ọdá ọmọ oríta láti aago méjìlá òru dago méjì àbọ̀ ilé méjì márùn ilé tí ó má ló máa sùn mo ní mo fara wọn á fi òru fún ah! ó kọjá bẹ́ẹ̀ olùsọ lórí burúkú ó ti ti ọkọ rẹ̀ jáde agbára rẹ̀ ò lè ka mọ́ ó rí i pé wise man ni tó bá ti délé báyìí á kí ẹ jẹ́ tọba lè pọnmi lè wẹ̀ fún déédéé bọ́ọ̀ bá lè pọ́n ti gbé wákàtí o ti pọnmi ó ti lọ wẹ̀ ìdá ń wẹ̀ tọ́tọ́ jẹ oúnjẹ tí wọ́n lò ṣètò òfin la lójú yàrá kan fọ́ gógónogòno ni ó ń bọ́ sórí bẹ́ẹ̀dì wà náà ó dàárọ̀ nìyẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tàn pé máa ń tẹ̀lé ẹ kí bí ẹran ni tó tẹ̀lé ẹ mọ́ ibi tó jù ẹ ti já sí nìyẹn obìnrin tí ò bá mọ pákéjì ọkọ obìnrin tí ò bá tí ò tí ò mọ bí ẹ ṣe ń tọ́jú ọkọ gidi ah, kò ráyé wá sèǹtẹ́ẹ̀lì gbá kò ráyé wá mo fi gbogbo ẹnu sọ igbó ọwọ́ mi mo fi ṣèbúra gẹdú tí ń bẹ náà mi mo fi ṣèbúra ẹ spáǹgì tí mo gbé lẹ́nu mo fi ṣèbúra kò ráyé wá o mọ pákéjì ọkùnrin tọmọ bọ àwọn aṣẹ́wó mọ ọkùnrin bọ àwọn ọmọ iye táwọn ò rí oh my god àwọn ìyàwó ẹlẹ́mì ń gbà mí ẹ̀bà náà lẹ̀ mọ́ wọn lójú wọn ríran ṣètàlù bá wọn ríran aṣẹ́wó dà mọ́ ṣé bí àwọn ọ̀dà ń lé ọkọ gbogbo wà tí ọ̀dà yẹn tó lé wọn jáde àwọn fi pamọ́ ni ìwà tó dáa tí wọ́n lè fi dé ọkọ mọ́lẹ̀ wọ́n bíìdì ẹnu ara wọn wọ́n tó bá ṣe bárabàra tó ṣe rédèrèdè tó ṣe rán ìrànyìn tó bá ìtì ọkọ ẹ jáde lọ́dọ̀ wọn wàdílà ò tún rí gbà mọ́ ò tún rí gbà mọ́ wàdílà tẹ̀lé ò lè rí mo fi bẹ́ẹ̀ ṣèbúra ò lè rí gbà ò lè rí gbà lọ́wọ́ wọn aṣẹ́wó gba ọkọ ẹ̀ wọ́n ló fẹ́ gbà padà ògùn ló fẹ́ fi gbà á ni tàbá sọ̀rọ̀ ń pa ògùn wọn lọ ń bẹ́ẹ̀ tá a bá sọ̀rọ̀ nípa ọpọlọ wọn lọ ń bẹ̀ tá a bá sọ̀rọ̀ nípa ìmọ́tótó ìmọ́tótó ara ìmọ́tótó inú ìmọ́tótó ìta wọn lọ ń bẹ̀ tá a bá tún wá sọ̀rọ̀ nípa fàájì tó ń ti ọkùnrin sí fàájì rẹ pẹ̀tẹ́ tí gbogbo àrọ́ náà tí ó rí sẹ́wọ̀n ṣe kárakára tí wọ́n wá sí ilẹ̀ fún pátápátá pé wọ́n jẹun òzó kò sí àwọlé náà wà látàlá kò sí àwọlé náà ó lè báṣẹ́wó kọ̀m̀pìtì ó lè báṣẹ́wó fà ó lè báṣẹ́wó dùú ọ̀pọ̀lọpọ̀ ìyàwó lẹ́nìkan ń sọ fún yín pé ẹ máa ẹ ní pákéjì kéde gbogbo yín náà ẹ wẹ̀ kẹ́ ẹ mọ́ ẹ ní ìmọ́tótó inú ìmọ́tótó ta ní tí mò ń sọ ti yé yẹn máa wo fídíò mi ah mo ń já yín sí ẹ̀dẹ̀ fẹ́ gbà márùn-ún aṣọ ìrẹ́gẹ̀dẹ̀ wá tẹ́lọ̀ tó máa fún ẹ style tó máa bára ẹ mu ni kò yí ẹ kò pọ́n dandan kájọ kásọ̀ jáso olówó ńlá style yẹn ló gbọ́dọ̀ wọ́n ah wọ́n sọ jí. So oh my god wọ́n sọ jí ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ní aṣọ́lówó ńlá lẹ̀ ń wá ẹ wàá gbé fún tẹ́lọ̀ jẹ̀kú rẹ dí kò sọ́pọ̀ lọ́nbẹ̀ ní tí mò ń sọ yìí ò tí ì yé yín màálẹ̀ láyé yín ìwọ ọ̀rọ̀ aṣọ́lówó pọ́ọ́kú wá wá tẹ́lọ̀ torí ẹ̀ pé tọmọṣẹ́ gidi aṣọ tó rà ní one thousand wá fi ten thousand rán gbé lọ fún tẹ́lọ̀ tó bá dáa tó bá rán tán wọ̀ nígbà pé one thousand ló rà á design tó fún un yẹn ó máa gbé style aṣọ jáde ni tó bá dẹ̀wọ̀ rẹ́gí bí ikú ìlú òyìnbó ló máa rí ẹbí ọkùnrin máa ẹ káàkiri ni kò yí ẹ pọtọpọtọpọ yín ò sọ jí ẹ̀ dáàmọ̀ ẹ ra one e fún ten hundred naira ah, design wo ló ẹ̀ fìyẹn gán lọ one million ó wá ń wá télọ̀ tí ó fún tó fi wá mílíọ̀n rán ọmọ pé kọ́rẹ́tì náà máa rán fún un aṣọ yẹn máa bí tìtọ́ lówó ńlá pákéjì táwọn aṣẹ́wó ní nìyẹn àwọn òbílífù nú aṣọ tó wọ́n nǹkan tó wọ́n nǹkan tó wọ́n ní tí ó bára tiwọn mu tí ó gbé wà jáde lára tẹ́kọ̀ tó bá ti rí wọn òní fẹ́ fi wọ́n kalẹ̀ ńlá wọ́n ń wọ̀ ní wọ́n ń rà mi ní tí a rí sí yín mọ́ mi ní tí ẹ̀já rí sí mọ́ kí n fagbó díẹ̀. Ah! ah you are welcome back to my channel this is master baba's comedy tv ẹ gẹ́gẹ́ bí ohun tí à ń sọ bọ̀ látẹ̀yìn ẹ rí i wípé ìyàwó ilé yẹn ọkọ bẹ́ẹ̀ ó ń bẹ́ẹ̀ ó ń tù ó ń rọ̀ ọ́ wọ̀tẹ́fà gbogbo tó bá lè ṣẹlẹ̀ tó ń bá ṣe fún àbí táwọn ṣe fúnra àwọn ah, jẹ́ ká tún rárá wa tó ṣebí tọkọ tìyàwó ni wá ṣe bá a ríra wa wúra wa la fi bára wa sọ̀rọ̀ la fi gbà òní mo fẹ́ bẹ́ẹ̀ sùn kájọ ṣe lọ́kọ-láya wà á complain ọ̀la bákan náà ọ̀túnla bákan náà ó ti wá di tí àti kọnu sí ẹ̀gán ti wá di wàhálà ṣùgbọ́n ìnáwó òbí tọ́lọ̀ já sí ó ti ti ọkọ yẹn bàràbàrà ó ti filé ayé su ìyẹn dẹ̀ jó ní sùúrù kò fẹ́ máa tójọ́ káàkiri kò fẹ́ máa tójọ́ kò fẹ́ máa tú gbogbo àṣírí fámìlì rẹ̀ fún gbogbo àwọn aráàta àmì èjì ọ̀padà dèèyàn yẹ̀yẹ́ ẹ̀wòbí tó tì sí. so ìyàwó onílé yẹn gan wàá jọ lójúmọ́ Juliet ló ń bá lọ ń tiẹ̀ so tá à ń sọ nìyẹn ẹ jẹ́ ká fi kẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká fi kọ́gbọ́n tá a bá tọ́jú ọkọ wa dáadáa a tá a kẹ́ wọn tá a pọ́n wọn lé tá a fi gbogbo nǹkan tẹ́ wọn lọ́rùn kí ló fẹ́ mú wọn wò ta kí ló fẹ́ mú wọn wò ta kí ló fẹ́ mú wọn tínú ilé òṣù wọn tí wọ́n máa wò ta pé tàdà wọn ti lọ gbatẹ́gùn kí ló fẹ́ mú aṣẹ́wó máa gbẹ̀yàwó gba ọkọ ìyàwó ilé ẹgbó fọ́ọ̀lì gan aṣẹ́wó tó wà lólòtẹ́ẹ̀lì ẹ̀jẹ̀ jẹ́ tí ó pè yàn ìyàwó ilé dẹ̀ gbé ọkọ rẹ̀ jáde ọyọ̀bẹ láti olè lọ báṣẹ́wó ẹ̀yin náà wò nǹkan bẹ́ẹ̀ ṣe ń pàṣẹ́wò ran aṣẹ́wó yà fàámọ́ra ń tiẹ̀ gbogbo nǹkan tó dáa tó dáa tí ò lè ṣe fọ́kọ rẹ̀ aṣẹ́wó ń ṣe fún un gbogbo ọ̀nà tó yẹ kó rìn láti múnú ọkọ dùn láti mára ọkọ balẹ̀ tó yẹ kíyàwó ilé ó ṣe tó kọ̀ tí ò ṣe aṣẹ́wó ṣe fún un ó ń dáná àsìkò fún débi wípé oúnjẹ ọ̀sán oúnjẹ ìrọ̀lẹ́ fífún nǹkan lọ́pọ̀lọpọ̀ gbà ibẹ̀ ló ti lọ jẹun àárọ̀ ó ní kí àwọn onímọ̀ òwúlẹ̀ dààmú ara rẹ̀ mọ́ pé òun máa kánjú lọ bí iṣẹ́ ni òun lẹ́kùn máa yára jẹun bó tó ṣe ṣe ìyá tó sọ fún ìyàwó tí ò tún jẹun àárọ̀ lé mọ́ so ẹ̀kọ́ kan tí ọba wa dálẹ́ kalẹ̀ ń dálẹ́ tó bá dé lọ́wọ́ òru tó bá wù ní jẹ tó bá wù kọ̀ jẹ mọ́ ẹ ti rí bẹ́ẹ̀ so ìyàwó yẹn ti mọ́wọ́ ara rẹ̀ ó ti fi dálé rẹ̀ rú ọkùnrin yẹn ò lé o kódà wọ́n ní wọ́n padà lóyún wọ́n bímọ ṣùgbọ́n wọ́n kàn jọ ń gbé bí aláìgbé ni wọ́n jọ wà bí aláìwà so wọ́n kàn ń gbé ìfẹ́ ti tẹ́lẹ̀ tó wà ń bẹ̀ gan yẹn ìfẹ́ yẹn ti kúrò ń bẹ́ẹ̀ so ìgbé tí wọ́n ń gbé ni ìgbé wípé tọ̀ kákan bímọ lásán ṣe mọ̀ pé ọmọ tẹ́lẹ̀ bí ẹ̀gẹ́ tẹ̀ bá múra ìyá máa jẹ́ ọkọ yìí ò ní fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ ọmọ yẹn lọ títí torí ẹ̀ mọ̀ tí ya rẹ̀ hàn án so gbogbo ẹ̀ ká ronú sí gan o ẹ̀ ká ronú sí àwọn ìyàwó ilé ẹ jẹ́ ká máa tọ́jú àwọn ọkọ wa ẹ jẹ́ ká máa tọ́jú wọn ká máa pampers wọn ká máa kẹ́ wọn ká máa fẹ́ wọn lójú fẹ́ wọn nímú gbogbo tí a bá ń fẹ́ ká máa ṣe fún wọn pẹ̀lú rọrùn kó má di pé wọ́n ń bẹ̀bẹ̀ kó má di pé wọ́n ń sunkún sí wa lọ́rùn kó má di pé wọ́n ń yẹ ẹlẹ̀bẹ̀ sí wa lọ́rùn kó má di pé wọ́n ń dọ̀bálẹ̀ lónìí dọ̀bálẹ̀ lọ́la áá kí ló dé ọkọ tìyàwó lórí pé yóò bọ̀ sùn láti àfi tó bá dọ̀bálẹ̀ àfi tó bá kúnlẹ̀ àfi tó bá kọ́kọ́ ránṣẹ́ náà pé kíní tí mo ní kẹ́ bá mi ṣe ń jẹ̀ta ni bẹ́ẹ̀ bá ṣe é kò lè wọ̀ lálẹ́ yìí tó àkọ́kọ́ lọ sí iná bóyá sọ̀rọ̀ ní ọba ọ̀fọ̀ ní tètè ọ̀ráyè yóò sì á lọ fọṣọ nìkan tó tún wa padà wá ah, kò dáa o ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ kì í pọ̀ gbódò sí lọ bóge èyí tó tún ń bọ̀ lẹ́yìn eléyìí yóò le ju eléyìí lọ kòkò ó le jù lọ ẹkú retí rẹ̀ ẹ tí ò bá ti wá subscribe sí ajá náà yẹn dákùtù lọ́nà ẹ wo ọwọ́ ọ̀tún fíìmù tẹ́ wò yìí sálẹ̀ ẹ rí tẹ́ pa SUBSURIB subscribe ẹ fìkà tẹ́ báyìí tó bá kúrò mẹ́ẹ̀ á tẹ̀ sí subscribe á gba agogo sẹ́gbẹ̀ẹ́ sí subscribe nìyẹn notification wa ẹ ti ní kété tó bá ti ń ṣe fíntà ń gbé sórí YouTube ẹ̀yin là kọ́kọ́ tó kọ́kọ́ máa dọ́dọ̀ rẹ̀ ó yẹ subscribe ẹ ṣe gan-an ẹ ṣe púpọ̀ ó dàbọ̀.